محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد إخوة وأخواتي في الله السلام عليكم ورحمة الله وبركاته àdáwọ̀kọ́ fún Allahu subhanahu wa ta'ala àtọrọ àsọ̀látọ̀ fún anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn náà mú kí gbogbo àwọn ọmọ ìyá lápapọ̀ lọ́kùnrin àti ní obìnrin pàtàkì jùlọ àwọn sheikh wa Kamaluddin Ibrahim حفظه الله تعالى وبارك في عمره وعمله وختم الله له بالحسنى أكن وفقه بكنا أو aláàjì wa tí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tí ó lò ní sábàbí láti gbé ayé kalẹ̀ àkí àwọn náà وما يوا الاخ تاج الدين في ونداريتوي بكنا الشيخ احمد فاش اتيبوا واتي اللهم با سبحانه وتعالى في كل سبب لا تجيكي ايني كي ó jẹ́ mímbar min manabiri asúnnà lára àwọn irinṣẹ́ tí a fi ń polongo ìlànà anáduwa muhammad sallallahu alayhi wa sallam mo kí gbogbo wa àwọn ọmọ ìyá lápapọ̀ lọ́kùnrin àti lóbìnrin lọ́mọdé ni àti lágbà abẹ́láwọn ọba subhanahu àwọn orí inú rẹ̀ kọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala kó mọ́ jẹ́ kí ó fòwà dáró kọ́lọ́wọ́ bá kí ó fòwà ṣe kò ń gẹ́ ìyọnu rẹ̀ kó kàwà kún náà tó ṣe pé wọ́n gba àwẹ̀ yìí tán tí wọ́n dẹ̀ rí ìyọnu ọlọ́wọ́n bá pẹ̀lú ẹ̀ wá ká ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ láyé lẹ́yìn náà tọ́pìkì tí wọ́n ní ká máa fi bára wa sọ̀rọ̀ òun náà ni haqiqatu fastaqi torí náà dúó déédé kàmá umirta gẹ́gẹ́ bá ṣe pẹ́ láṣẹ wọ́n máa ń táàbà máa ìwọ nìkan kọ́ ni kò dúó déédé o àti gbogbo àwọn tí wọ́n bá kúrò nínú ìwọ orogún pẹ̀lú ọlọ́run ọba tán wá tẹ̀lé ẹ̀ gbogbo yín ẹjọ́ dúró déédé ìgbà míì èèyàn kúrò níbi ìwọ orogún pẹ̀lú Allah ṣùgbọ́n la yastaqim kò ní dúró déédéé yóò máa ṣe ṣégeṣége ṣùgbọ́n láyé ṣẹ̀kì sọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ní fàtẹ́kì kama umirta wa man taba ma'ak àti gbogbo ẹni tí ó bá túbá pẹ̀lú rẹ̀ wọ́dà tẹ́tẹ́ bá wù ẹ má wà kọjá àlà tó rẹ̀ tó bá tún kọjá àlà ní lámìyẹ̀ ṣẹ̀kì kò lóòdúró déédéé a ní ìdúró déédé òun náà tó bí kíni àlìsí kọ́ọ̀mà sọ alátẹ́tẹ́ gáwó ẹmọ kọjá ìlà sọrí tá a sọ pé dúró déédé láyé kúnú mú fòrítọ́n ní jẹ́ni tí ó kọjá ìlà wà láà mú ní wọ́n tún wọ́n sì ní wọ́n tí wọ́n sì tá ń sọ ni pé kò ní kọjá báńdìrì ọlọ́wọ́n ọba ibi tọ́lọ́wọ́n ọba pè ní àlà kò ní kọjá rẹ̀ bóyá lọ síwájú ni àbí lọ sẹ́yìn eléyìí ni wọ́n ń pè ní kíni al-istiqama ẹni tó ń bẹ lórí ìwé eléyìí àásọ tó ń bẹ lórí as-siratu al-mustaqim sẹ́yìn tó ṣe pé kò sí lórí àtọ́rọ́tù mustaqim ọ̀kọ́dọ́là ó ti sọnù sọlọ́ jẹ́ pé àwọn afọ́ máa sọ fún wa àwọn alkhawarij àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹni àmì ni wọn bẹ́ẹ̀ ni àwọn almujia àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹni àmì ni wọn tariqatul istiqama òun ni kíyàn wà láàrin méjèèjì tó ṣe pé èèyàn ń bẹ lórí tí ọlọ́wọ́ ọba tó ní ká ṣe إنسان هو محمد صلى الله عليه وسلم فطوال شيء ولا تتغوا كما قجالا إنه بما تعملون بصير داجو داجو ولم وضع الله مبنتين شنيشة لوش لوجب يا بولا ما شيك يا رمان بقوبة إتو دي دي ودووا أبولا شيء قجالا باشي بولا شيء أي شيء فوق náà là níbi ìyá ọlọ́mọba fún mẹ́lá tó sọ̀rọ̀ ẹ̀ lè rí ìrànlọ́wọ́ kan lórí ẹ̀. Aya tí àwọn aya ta ka yìí tábà wọnú suratu Hud a rí bẹ́ẹ̀. Ọlọ́mọba subhanahu wa ta'ala ó fi pa ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó fi pa aláṣẹ yìí mẹ́kànnà òfin pàwà náà láṣẹ nípa pé al-istiqama ìdúró déédéé kò dọ̀wọ́ ẹnì kọ̀ọ̀kan wa ká má ṣe àìṣe tó ká dẹ̀ má ṣe àṣejù ká má ṣe àìṣe tó ká dẹ̀ má ṣe àṣejù méjèèjì náà ló ń bẹ níta gẹ́bà ṣe ti síwájú wípé arákùnrin kan nínú àwọn sàhábà ridwanullahi alayhim tí orúkọ rẹ̀ jẹ́ Sufyan bin Abdullah As-Saqafi radiyallahu anhu olùbánagba Muhammad sallallahu alayhi wa sallam jọ́ka ó ní ìròjìṣẹ́ ọlọ́run ọba كل في الإسلام قولا لا أسأل عنه أحدا بعدك وفكى صرفني في إسلام ọ̀rọ̀ kan tó ṣe yí pé láàs àlùhánú àhàjàn bá àdák tí láti dè lọ́wọ́ rẹ̀ ní ìtún nílé bùkátà láti lọ bè lọ́wọ́ ẹlòmíì wàfí riwáyà láàs àlùhánú àhàjàn rẹ̀yìrak ìwọ nìkan náà ni màá bè lọ́wọ́ rẹ̀ sọ gbólóhùn yẹn fún mi nípa Islam tó ṣe pé wọ nìkan náà ni màá bè rẹ̀ tí bá ti bè lọ́wọ́ ẹ̀ ní òtítọ́ mi anabuwa muhammad sallallahu alaihi wasallam ní kul amantu billah sọ wípé mo nígbàgbọ́ nú ọlọ́run ọba thumma istaqim thumma istaqim lẹ́yìn náà kò wá dúró déédéé lórí rẹ̀ kul amantu billah sọ pé mo nígbàgbọ́ nínú allah thumma istaqim lẹ́yìn náà kò wá dúró déédéé lórí rẹ̀ anabi sallallahu alayhi wa sallam ó ní kó sọ gbólóhùn kan ó ní pé amantu billah mo gbọ́ láwọn ọba gbọ́ tí n bá sọ gbólóhùn yẹn nísìnyí àwọn èèyàn sọ pé mùsùlùmí ni mí àríbẹ̀ ẹ̀kọ́ ẹni tó bá fi lè sọ pé kí ni amantu billah mo gbọ́ ọba gbọ́ àwọn èèyàn ní mùsùlùmí ni bí ìgbà tí àwọn lárúbáwò kó kan wá bá anabuwa muhammad sallallahu alayhi wa sallam alọ́ọ̀bá ní kọ́lẹ́tì àrọ́bù àmàna kúlẹ̀m tùmínú wàlákì kúlú aslamna ọlọ́ọ̀ ní àwọn alárúbáwò kú wọ́n wá sọ́dọ̀ rẹ̀ muhammad sallallahu alayhi wa sallam àwọn ni àmàna àti gba imani àti di mùmíní kúlẹ̀m tùmínú sọ́pẹ́ ẹ̀ sí di mùmíní o walakin qulu aslamna ẹsọ pé àgbà ìsìláàmù walamma yadkhulil ìmánu fi qulubikum torí pé ìmánu ò tí wọnú ọkàn yìí tó túmọ̀ sí pé kí ni al-iman lahu alaqatun bil qalb ó ní connection pẹ̀lú ọkàn kama lahu alaqatun bil zahir ẹgbẹ́ iṣẹ́ tó kí ni ó ní connection náà pẹ̀lú ìtawa táà ń rí so ló fi jẹ́ wípé àwọn afẹ́ẹ̀sì ó mọ̀ sọ fún wa wípé al-iman qawlun wa amal níta ń pè ní imani qawlun ní ọ̀rọ̀ ní wa amalun àti iṣẹ́ qawlul qalbi ọ̀rọ̀ kan wà á mẹ̀lú kọ́lbí àti ṣe ọkàn kọ̀ọ̀lù lisan ọ̀rọ̀ ẹnu wà á mẹ̀lú jàwá àríṣe àti iṣẹ́ oríkèríkè ara kọ̀ọ̀lù kọ́lbí kọ̀ọ̀lù lisan àmàlù kọ́lbí àmàlù jàwá àríṣe tàbáwò gbogbo eléyìí tàbá ń ṣe ní ẹni èjì ẹ̀ta ẹ̀rin àrùn gbogbo ó lọ kú sí seventy something or sixty something eléyìí anábùwà muhammad sallallahu alaihi wa sallam ló fi ní alìmánu bídàtún wọ́n ti tún ní ṣọ́ọ̀bà kábà ń ka àwọn tó jẹ́ orígun táǹpẹ̀ ní imáni ẹni èjì ẹ̀ta ẹ̀rin àákàǹkà tí ó lè ní sixty nínú ẹgbà wá kan láti sábà tún fọ́ sí wẹ́wẹ́ sí àáríkà tó nǹkan tí ó lè ní seventy anábì sallallahu alayhi wa sallam ó ní fa afdaluha èyí tó lọ́lá jù ní gbogbo ẹ̀ òun ni qawlu la ilaha illallah gbólóhùn la ilaha illallah wa adnaha èyí tó kéré jù ń bẹ́ẹ̀ òun ni imatatul ada àní tọ́ríkì nítorí èṣìyàn ní tùtàkà mú kúrò lójú ọ̀nà wal haya kí ẹyẹni tí máa ti jú ṣọ́ọ̀bẹ̀tún lẹ́lú imani branches kanú branches di imani ni tábàwọ̀ tánà bí ṣàpèjúwe yìí kọ́ọ̀lù la ilaha illallah kọ́ọ̀lù lisan ni ọ̀rọ̀ tá ń sọ jáde lẹ́nu ṣùgbọ́n ẹlòmí lè wá wò pé a sọ la ilaha illallah pàtàkì bẹ́ẹ̀ ni ó pàtàkì tí a bá so àwọn conditions ẹ̀ máa ṣùgbọ́n tá a bá tẹ̀lé conditions bẹ́ẹ̀ ni kò sí wúlò bí la ilaha illallah tá a sọ so lórí pé kí ni olórí condition la ilaha illallah òun náà ni kéèyàn sọ bil ikhlas bil sincerity wal ikhlasu sincerity yẹn dẹ̀ ní amalun min a'malil qulub lára àwọn iṣẹ́ ọkàn ni so al ikhlas ó lọ pẹ̀lú bí ó lọ pẹ̀lú la ilaha illallah bákan náà almahabba mahabbatullah ìfi ọlọ́run ọba lára àwọn a'malul qulubi ni lára àwọn iṣẹ́ ọkàn ni òun náà lọ pẹ̀lú kí ni la ilaha illallah kí la fẹ́ lómi gbogbo eléyìí òun ni pé ìgbà àwọn ìsọ̀rọ̀ àtọ́lá ń tẹ̀sẹ̀ fún arákùnrin yẹn ìkẹ́kùn ámàntùlélá sọ pé mo gbọ́ lọ́wọ́ ọba gbọ́ fún màtẹ́kì kó wá dúró déédéé kó ṣe kí ni kó dúró déédéé tó túmọ̀ sí pé ìmánì rẹ̀ yẹn kò lè tí nítumọ̀ àfi kókó ṣe kí ni kò ṣiṣẹ́ tọ̀ àfi kò ṣiṣẹ́ tọ̀ so kéèyàn sọ lẹ́nu lásán kò sẹ́ni tí ò lè sọ yẹn kò sí ẹni tí ò lè sọ ọ́ sọ lẹ́nu lásán ṣé ẹnìkan ní ọdí tán olóògbé pé ńgbà tí anẹ́lúwa Muhammad sallallahu alaihi wa sallam tó sọ fún Abu Talib tó ń ṣe ọ́nkù rẹ̀ ipe yaham ìrẹ́ ọ́nkù mi kú la ilaha illallah sọgbọ́lọ́hùn la ilaha illallah kalimatun uhajju biha laka indallah gbọ́lọ́hùn yìí sọ máa fi dìfẹ́ǹdì wájú ọlọ́wọ́ anábì sallallahu alayhi wa sallam tó ní kí bàbá yìí sọ ó máa tó ní kó sọ bàbá kankan fúnra ẹ máa ń tí anábì ní kó ń sọ kó ṣe pé kó kàn sọ lẹ́nu ṣùgbọ́n kàn ẹ gbọ́dọ̀ ṣe kíni ó gbọ́dọ̀ ní àyè inú ọkàn ikhlas sincerity ó gbọ́dọ̀ wá in tó sọ yẹn bó ṣe rí náà bó ṣe sọ yẹn náà ló gbọ́dọ̀ rí inú ọkàn rẹ̀ bákan náà ìfi ọlọ́run ọba ìgbàna lọ́lọ́run àti gbogbo àwọn nǹkan yẹn ni ó gbọ́dọ̀ lọ pẹ̀lú ẹ̀ náwọn kan tá ń pè ní àmàlù kòlóògù so bàbá yẹn wò fóun ò fẹ́ ṣe yẹn ó ní òjò sọ gbólóhùn yẹn ṣùgbọ́n ní àgbọ̀rọ̀ àwọn èèyàn ni wọ́n mọ̀ wípé la ilaha illallah àtàlẹ́bí ní àfùdọ́ ìwà ntọ́lọ́lá ju imani wọn àmọ̀ pé kí ni ó ní àwọn conditions tí wọ́n ní kàkúnkún fún un yóò jẹ́ kẹ́lómi kan máa fún ọkàn máa ṣáǹtì ẹ̀ lásán wọ́n máa sọ tọ́mọ wá ń sọ wọ́n tún máa ṣe nǹkan míì wọ́n máa sin nǹkan míì lẹ́yìn ọlọ́run wọ́n máa gbára lé nǹkan míì lẹ́yìn ọlọ́run wọ́n máa jẹ́jẹ́ fún nǹkan míì lẹ́yìn ọlọ́run ọba àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ látara pé kí gbọ́ ìtumọ̀ la ilaha illallah wọ́n gbọ́ yé sọ́nàbọ̀ Muhammad sallallahu alaihi وأدناها هي تكره به من إماتة الأذى عن الطريق انتو اللي قصوا تبايعوا هم كروه الجونة يمكن لاش عمل الجوارح يشوريك راك لاش والحياة شعبة من الإيمان ìtìjú branches kan ní branches di imani tàbí sọ pé ìtìjú ìtànpẹ̀ ní ìtìjú nínú ẹ̀sìn òun kọ́ làwọn míì ń pè ní ìtìjú tá a bá ń bára wa sọ̀rọ̀ nísìnyí ìtìjú lọ́dọ̀ pọ̀lọpọ̀ òun ni kéèyàn tíráì láti máa ṣe bákàbákà nítorí pé àríyàn kan àríyàn kan ẹni àwa bọ̀wọ̀ rẹ̀ ní àwa fi nǹkan kan tó afẹ́ ṣe a lè ṣe nǹkan yẹn nìkan mẹ́sàn bí ẹ̀ǹkan tá a fẹ́ ṣe dàbí òdà tó yẹ nìyẹn àlè fírí ìṣe nǹkan ẹ̀ wọ́n á ní ó ń tijú lágbájá mi ìtìjú yóò ń kọ́ là ń sọ ìtọ́pẹ̀ ní ìtìjú òun ni nǹkan tí anábùwà Muhammad sallallahu alayhi wa sallam ti sọ ó ní inna mimma adraka an-nasu min kalami an-nubuwwati al-ula idha lam tastahi أو إذا لم تستحي فاصنع ما شئت lára àwọn nǹkan tí àwọn ànábì ọlọ́wọ́ bá tán ti sọ táwọn ànábì tó wá lẹ́yìn wọn náà tún sọ táwọn míì sọ táwọn ń sábà ń sọ ó ní kékeré ìlàlàntò fàáyì fatina máa ṣe ẹni tí ò bá ti tijú ọlọ́run mu ni màá ṣe tó wù mí ẹni tí ò bá tijú ọlọ́run ó máa ń ṣe tó wù ni ẹni tó bá ti ju ọlọ́run ìtọ́lọ́wọ́n bá ní kó jìnà sí yóò jìnà sí ìtọ́lọ́wọ́n bá ní tó pa aláṣẹ pé kó ṣe yóò ṣe èyí ò ní ìtìjú tí hadith yẹn ń sọ wàlàyà shu'batun min al-iman olùkọ́ ló jẹ́ pé èèyàn kan gbà tó ń ṣe wá sí nípa àlàyà fún èèyàn kan ní ànẹ́sọ̀lá àfẹ́fẹ́lẹ̀ àlàyà khairun kullu ìtìjú orin gbogbo ẹ̀ tàbí ti tìjú ẹ̀sìn là ń sọ kan ṣe kí mo fẹ́ ṣe nǹkan mọ́ àárẹ̀ nǹkan ni wàá ṣe é mọ́ nǹkan ẹ̀rẹ̀ jẹ́ nǹkan tẹ́sí gan ẹ̀ kọ́lẹ́jì pé kí n ṣe pọ̀ torí tẹ́ni yẹn ni mi fẹ́ fi ṣe wọn ìtìjú burúkú nìyẹn nǹkan tẹ́sí bẹ̀ ni kí n má ṣe mo wá torí pé mo rí yìí ṣe nǹkan yẹn so ìyẹn náà kò kú tó á gbé nǹkan jù sílẹ̀ nítorí pé bá ní kò dáa kò ṣe pé agbé nǹkan ìjìnlẹ̀ torí páwọn kan wò wá sọtẹ́ni yóò bá wò wá sáma ṣe nǹkan yẹn tọ́lọ́dẹ́ ní nǹkan ọ̀dá nǹkan yẹn ọ̀dá sọtíra fẹ́ ló ń di eléyìí òun wípé anábì sallallahu alaihi sọ fún Sufyan bin Abdullah al ó ní qul amantu billahi thumma istaqim sọ gbólóhùn yẹn kí mo gbọ́ lọ́wọ́ bá gbọ́ kó wá dúró tì dúró pẹ̀lú ẹ̀ so ìdúródúródé pẹ̀lú ẹ̀ yóò ní ṣe pẹ̀lú iṣẹ́ ọkàn wa ìdúródúródé pẹ̀lú ẹ̀ yóò ní ṣe pẹ̀lú kí iṣẹ́ oríkèríkè ara wa yóò ní ṣe pẹ̀lú iṣẹ́ oríkèríkè ara wa sọ́nà tọ́nà ọba sọ fánà gbọ́ Muhammad sallallahu alaihi wa sallam ju déédéé wọ́n máa ń tábà máa wọ́n mi kẹ́kọ̀ọ́ àti gbogbo àwọn tó máa kúrò nú ẹbọ nígbà ìsìlámù pẹ̀lú ẹ̀ ولا تتسووا كما قجالا إنه بما تعملون بصير ولا بان بقون تنشيو ولا تركان إلى الذين ظلموا كما في صلاة وتشابه سفوة ميارا أبي تنشي أبو سفوة وين الدولي دي أما في السبي أما في السبي ولا تركن إلى الذين ظلموا فتمسكم النار فما شيء يعني وما لكم من دون الله من أولياء kò wá sáwọn tí ó ràn yín lọ́wọ́ bí iye ọlọ́wọ́ bá o kò sẹ́ni tó lè protect yín tó lè dáàbò bo yín bí iye ọlọ́wọ́ bá kò mara tún sọ́rọ̀ kò tí ó ràn yín lọ́wọ́ ẹ̀ lọ́wọ́ kan tó lè sọ fún wa pé ọ̀rọ̀ istiqama ò pàtàkì púpọ̀ ló jẹ́ pé anábíwá Muhammad sallallahu alaihi wa máa sọ pé kí ni ṣayyabat ni hudun wọ́n àkùwàtò ha sóràtò hudu yìí àtàwọn sóràtò jọ́ wọ́n jẹ́ kí n tètè léwu bó lè jẹ́ pé ewu ànágbèwà Muhammad sallallahu alaihi wasallam kò ń ṣe nǹkan tó pọ̀ díẹ̀díẹ̀ náà ní ewu orí rẹ̀ ṣùgbọ́n ewu yẹ ànábì sallallahu alaihi wasallam ní nǹkan tó yẹ kó tètè tún wá òun ni irú àwọn messages tó ń bẹnu suratu pàtàkì púpọ̀ ni òun náà ni al-istiqamatu ala tawhid ká dúró déédé lórí ìmọ̀ ọlọ́run lọ́kàn wọ́n wà orogún pẹ̀lú ọlọ́run ọba bó ti lè kó ma al-istiqamatu ala shari'ati Allah òfin ọlọ́run ọba ká dúró lórí rẹ̀ ìtọ́lọ́wọ́ subhanahu wa ta'ala bá pọ́ aláṣẹ káṣe káṣe ní ọ̀rọ̀ ni ní ìṣe ni iṣẹ́ ọkàn ni iṣẹ́ oríkèríkè ara ni ọ̀rọ̀ ẹnu ni ọ̀rọ̀ ọkàn ni àdúró lórí rẹ̀ تلعب سبحانه وتعالى لفي قانب محمد صلى الله عليه وسلم لا شك في كشي استقامة أتي بباوة والبوبة الوير الله سبحانه وتعالى صلى نصرة الجافية قل ثم جعلناك على شريعة من الأمر فاتبعها الله نير محمد صلى الله عليه وسلم أتي بيالوري شريعة كنت ما شريعة وناني أنه شريعتي من الأمر أبالوني ونكا فاتبعها ونهيني وما تلو ولا تتبع أهواء الذين لا يعلمون إفنوا أواتي ومطرق وما ما تلي ولا تتبع أهواء الذين لا يعلمون إنهم لن يغنوا عنك من الله شيئا الله نوى نينا لوكا تلي شيء فاتبع الله تلي ọkàn lálàáfíà ara ẹ lásán ni má tẹ̀lé wọn wọ́n iná bọ́ ni mí iná bá àbúhùn awùyá ọba àbẹ̀ àwọn alábòsí wọn mọ̀ ara lọ́wọ́ ni àwọn tó ń takò fi ọlọ́wọ́ bá wọn mọ̀ kúnra lọ́wọ́ ni lélẹ́ iṣẹ́ ń sọ tiẹ̀ lélẹ́ yóò láti lè fi máa takò òdodo wọ́n iná bọ́ ni àbúhùn awùyá ọba wallahu waliyyul muttaqin àwọn tó nílò káyọ̀ ọlọ́wọ́n bá ọlọ́ni wà ní ìtìtì wọn so ló fi jẹ́ pé agbọ̀rọ̀ dúró déédéé anábùwà Muhammad sallallahu alaihi wasallam ọlọ́wọ́n bá sọ eléyìí fún ọlọ́wọ́n bá ní walaula an sabbatnaka laqad kitta tarkan ilayhim shay'an qalila àwọn alákòóso torí pé ìjọba ènìyàn ó lágbára púpọ̀ ẹlòmíì nísìnyí bóyá ń wá ipò àbó ń wá ọlá àbí àwọn ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n jọ ń ṣe wọ́n dànù ó máa fẹ́ jẹ́ kéèyàn máa fẹ́ máa tún wo ara èkéyìn tí ó ṣe pé mo ṣe èrè láàrin ìdílé wa àbínú ẹbí wa àbínú bàbá mi àbínú ọmọ ìyá mi ó jẹ́ pé mi nìkan mo fẹ́ dáyàtọ̀ ó ń ka alukur'an yìí ó lè ń ka sunna tó bá ń ka inú yóò máa dùn ṣùgbọ́n bàtú bá tún rí precious lọ́dọ̀ àwọn èèyàn tẹ́lẹ̀ ìtẹ́lẹ̀ àtúnṣe kí a rẹ̀ kí n ṣe pé mo yá wèrè yóò tún gbé kur'an yóò tún ka nǹkan yẹn yóò jẹ́ kí ni ọkàn rẹ̀ tún balẹ̀. sọ́rọ́ ọba subhanahu wa ta'ala ó jẹ́ ká mọ ilé yìí wà láwọn láǹṣà bàtúnà kàlàkọ̀ kíta fẹ́rẹ̀kà ilé iṣẹ́ yẹn kọ̀ọ̀lì ọlọ́run ní tó bá yẹ kó o ṣe ni àbá pẹ́ńpà púpà ẹ̀ ayé náà dọ̀rọ̀ gan láyé tó bàjẹ́ torí pé tẹ́lẹ̀ mi ọ̀dà sáàdì yìí pé tó ń bá dúró ti òfin ọlọ́run ọba tó ń ṣe òun ó tó sì tó ń bá dúró ti òfin ọlọ́run ọba tó ń ṣe ìyẹ́ jẹun ó máa ń rí bẹ̀ṣẹ̀ tọ́nu máa ń gbé súrà yẹn fún yàn bẹ́ẹ̀ ṣùgbọ́n tí èèyàn bá wò dáadáa èèyàn mọ̀ pé èèyàn lówó lọ́wọ́ àbó lówó lọ́wọ́ onípò onípò ọlọ́run ń pín yẹn lọ́tọ̀ ni o kò ṣe pé torí kó ń tẹ̀ láṣẹ ọlọ́run ọba ló jẹ́ kó o tòṣì bó tẹ̀ láṣẹ ọlọ́run ọba náà tọ́lọ́run bá lóòní ní òní ní torí pé ayé tá a wà yìí ọlọ́run ò pín dọ́gba fún wa ọlọ́run ò pín dáadáa fún wa àdẹ́bùwà lòkò pín déédéé rádà eléyìí ló fọdé pàdánù muhammad sallallahu alaihi wa sallam ó ní kíni ó ní inna allaha qasama bainakum akhlaqakum kama qasama bainakum arzaqakum ọlọ́wọ́n ọba àdébùwà muhammad sallallahu alaihi wa sallam ọlọ́wọ́n ọba ó pín ìwà yín ó pín fún yín lẹ́gbẹ̀ẹ́ jẹ́ pé kí ó pín àrísìkì fún yín bẹ́ẹ̀ náà ló ṣe pín ìwà fún yín wa inna allaha yu'ti ad-dunya man yuhibbu wa man la yuhibbu ayé ọlọ́run bá lè gbé fẹ́ni tó nífẹ̀ẹ́ àtẹ̀yìn tí ó nífẹ̀ẹ́ àpèjúwe anábì Sulaiman anábì ọlọ́run ọba ni alayhi salatu wassalam bàbá rẹ̀ anábì ọlọ́run ọba ni ipe èèyàn ń jẹ ipò èèyàn ń ṣe kí ó ń gbádùn láyé ọ̀gá làwọn èyí bẹ́ẹ̀ ni anábì ọlọ́run ọba ni wọ́n anábì Isa alayhi salatu wassalam anábì ọlọ́run ọba ni aṣọ yamá lára ẹgbù ṣe nílẹ̀ ní al-adab al-mufrad anábùwà muhammad sallallahu alaihi wasallam anábì ọlọ́run bá ní èyí ìgbà ní èrí ó pa á lẹ́bi kó lè má jẹ ọjọ́ mélòó kan tí ò ní ló ń jẹjẹ kò rẹ́ ṣe ní tó ṣe pé ìmọ̀ jẹ àwọn sàábẹ̀ rẹ̀ ń jẹkújẹ níjọ́ anábùwà muhammad sallallahu alaihi wasallam òun ni pé kó yáwó lọ́wọ́ yahudi ńgbà ní àbí kó torí pé mùsùlùmí yẹn ni ó lè mọ́tò ẹgbà padà ànábì ò lè ń láìkì irú nǹkan bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam so yóò prefer kóra lọ Yahudi láwìn tí ó lè sìn ń bèbè so ànábì wa Muhammad sallallahu alaihi wasallam jíjẹ mú lè lè fúngbà míì nǹkan míì tí àwọn obìnrin míì sájẹ́yàwó anagba Muhammad sọ́lá fẹ́ ṣe sùúrù lé lórí ọ̀gọ̀rọ̀ àwọn ìyàwó ẹni tó kura wọn láàfáà lórí olè ìyàwó Aisha radiyallahu anha ó ní oṣù méjì lè lọ oṣù méjì báko ó lè lọ nìyí tó ṣe pé àwọn ò ní dáná nínú ilé kò sí pé wọ́n ń ṣe ẹran àbí nǹkan kan Urwa ibn Zubayr wọ́n bè lọ́wọ́ ìyàwó Aisha ó ní ọ̀mà kana yu'ayyishukum kí wọ́n nìkan tẹ́ ń jẹ fún aláṣọ́dán al-ma'u wa tamr dàbí dùn àtòrí tí wọ́n bá sọ fún ìyàwó rẹ̀ ní ìsìnkó kí á dàbídù nùmú dàbídù kò jẹ́ láàárọ̀ ẹ̀tún mélòó kan lọ́sàn ẹ̀jẹ̀ lálẹ́ ìgbàdẹ́ bá ti ṣe bí ẹ̀mẹ̀ ta pé á ah, àbú dàbídù mọ̀ láńjẹ láti àárọ̀ àná àbí láti ti ẹ̀ta ìyàwó Aisha ó ní oṣù méjì àkọ́kọ́ wá ẹlẹ́ẹ̀kejì wá ẹlẹ́ẹ̀kẹta yọ ó túmọ̀ sí pé kí oṣù méjì gbáko táàkà thirty days or twenty nine days máàkà méjì gbáko tó ṣe pé àwọn onílóúnjẹ lẹ́yìn nǹkan ọ̀jẹ̀ déètì lọ. ọlọ́wọ́ subhanahu wa ta'ala dé kánẹ́bùwà muhammad sallallahu alaihi wa sallam pé ó gbọ́dọ̀ dúró déédéé nǹkan dẹ̀ lè ṣe kí ni ó lè dẹrù gbà míì sọlọ́bí jẹ́ pé ànábì pípí ọ̀kan wa sallallahu alaihi wa sallam ó ní àdúnyà fíìmù mí ọ̀jẹ́nẹ́tù káfíìn ayé bí ẹ̀wọ̀n ló jẹ́ fún mùsùlùmí ó jẹ́ bí àlùjẹ́nẹ́ fún kéfìrí ṣùgbọ́n ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala yóò fi dúnyà man yuhibbu wa man la yuhibbu ayé ó lè fún anybody torí nǹkan kójọ ní ìsìn ha ah, òun chéjì mọ́tò òun pààrọ̀ eléyìí òun kọ́lé òun ṣe gbogbo ẹ̀ wọ́n bá tàn jẹ́ ètí wàá wò ní bóòlù ṣe dúró ti òfin ọlọ́wọ́n bá sọ tó bá ṣe wípé òun mófin ọlọ́wọ́ bá ṣe alhamdulillah tó o bá mófin ọlọ́wọ́ bá ṣe tún rẹ̀ ṣe wọ́n bá tàn jẹ pẹ̀lú àwọn nǹkan tó ń kójọ nǹkan nira fún mi ní ìjẹun látàná ní ìjẹun láti jẹta tí wàá wò ní pé kíni ṣé tó ń ṣe ìṣe tí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tó nífẹ̀ẹ́ sí ní àbí tí ò nífẹ̀ẹ́ sí má wo oúnjẹ tó rí jẹ sọ ọ̀rọ̀ ó pàtàkì ọlọ́ni fàtẹ̀dé ìyàwó látẹ̀tẹ̀lé àwa alladhina la ya'lamun wọ́n tẹ̀lé ìfẹ́ inú àwọn tí wọ́n mọ̀ sáré pa wọn mọ́ o iná òun lẹ́yìn ogun náà ń kẹ́mi náà lá ìṣe ya wọn àmìràn lọ́wọ́ kan tán lè ṣe fún ẹ lọ́dọ̀ ọlọ́mọ ọba wọn àmìràn lọ́wọ́ kan tán lè ṣe fún ẹ ọlọ́mọ ọba ní kí wọ́n mú níwà líyù títí ẹ sọ a ní al-istiqamatu ala tawhid al-istiqamatu ala shari'atillah lórí yẹn ìyẹn dẹ̀ ni ó kójọ sínú a'malul àwọn iṣẹ́ ọkàn wa ìbẹ̀rù ìgbáralé ikhlas àtàwákùl gbogbo àwọn nǹkan wọ̀nyí nìyí èyí a gbọ́dọ̀ ṣe fún ọlọ́run ọba ni ìbẹ̀rù tó bá ṣe kọ́ lọ́wọ́ ọba la máa ń fún nírú rẹ̀ a gbọ́dọ̀ fún ẹlòmíì ìgbáralé tó ṣe pé ọlọ́run ọba ló yẹ ká gbáralé a gbọ́dọ̀ ṣe ìgbáralé lórí ẹlòmíì àràjá òkúta gbọ́dọ̀ nínú ọlọ́run ọba a gbọ́dọ̀ gbé fẹ́lòmíì mahabba tó yẹ ká ní sí ọlọ́run ọba ìfẹ́ tó yẹ ká ní sí ọlọ́run ọba àgbọ̀rọ̀ nírú ẹ̀fẹ́ lónìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tó ṣe wípé ó jẹ́ amalul qulub tó ṣe pé ara imani ni tó ṣe pé ara istiqama ló jẹ́ àwọn aṣọ oríkèéríkèé ara wa ìrun tá ń kí ni àwẹ̀ tá ń bá ni ájì tá ń ṣe ni rẹ́mẹ́rà tá ń ṣe ni ìtọ́rẹ àánú tá ń ṣe gbogbo àwọn nǹkan yìí náà gbọ́dọ̀ máa ṣe wọ́n lórí pé kí ni à ń wo ojú rẹ ọlọ́mọba à ń ṣe nítorí tọlọ́mọba ìsìkọ́mọ nìyẹn so ló jọ pé ìkan náà wọn tàbí anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam Hudhayfah ibn Yaman radiyallahu anhu a máa sọ fún àwọn ọmọ kéwù rẹ̀ àwọn ọmọ kéwù tá ń sọ ìta ni wọ́n àwọn tán á Kùránì dáadáa. Ìyá Al-Kùránì ó pọ̀ lásìkò àwọn tàbí oúnjẹ àsìkò àwọn sàhábà lọ ìyá alkùnrin ó pọ̀ ní àsìkò àwọn tàbí oúnjẹ àsìkò àwọn sàhábà lọ bó jẹ́ pé ìyá alkùnrin ní ti náà pọ̀ jẹntìrẹrẹ ẹ̀rọ ọmọdún méje ọmọdún mẹ́wàá ó ti alkùnrin tẹ́ ìtọ́ ọ̀pọ̀lọpọ̀ òbí ni gómọ fi yan gan ọmọ mi hafiz ni ọ̀gọ̀rọ̀ òbí yóò lọ fẹ́ mọ́mọ́ ń lọlé kí ó tán ti ń ṣe kàfíìsì so òun náà fẹ́ tọ́ka sí pé ọmọ mi yìí ni ó ti memorize Quran kí la fẹ́ lòun lè léyìí ọ̀bẹ́ ọ̀bùn lè máa ní gẹ́gẹ́ bí al-Imam al-Bukhari rahimahullah ta'ala ṣe gbà wá ó wá ń sọ fún àwọn ọmọ kéwù rẹ̀ ó ní yá máa ṣára ìkúra mo pè ẹ̀yin tẹ àkùrá ní istaqimu istaqimu ẹ̀dúró déédéé faqad sabaktum sabkon ba'ida ẹ bá dúró déédéé iwájú lẹ́wà o lára àwọn ẹni ọlọ́run àwọn ẹni ìṣà àwọn tó ń bẹ níwájú òun lẹ́mọ̀ bẹ́ẹ̀ kẹba alkùrán bẹ́ ṣe ààyè ẹwà dúró déédéé pẹ̀lú ẹ ẹ lo àwọn ẹ̀kọ́ ní alkùrán èyí tó yẹ kẹ́ di ọkàn fi ṣiṣẹ́ fi ṣiṣẹ́ èyí tó yẹ kẹ́ ẹ sọ ẹ sọ ìsẹ̀kíìmù ẹlò kùránì tẹ́ á fàkọ̀sàbá tún sábkọ̀ báyìí tẹ́ bá ṣe yẹ ti lọ jìnnà وفي رواية فقد صدقتم صدقا بعيدا sabatu ni subiktum ìtumọ̀ rẹ̀ ni wípé ẹ má gbàtàn akùránì àwọn kan ti ṣíwájú yín à àwọn kan ti ṣíwájú yíya mọ́jọra lójúkó akùránì ìtọ́pọ̀lọpọ̀ òbí ní ọ̀ndàstáǹdì yẹn yóò ní kọ́ mọ̀ ń ṣàmọ́ akùránì kọ́ mọ́ akùránì kò wá ní bìkítà ń pa al-istiqama ìdúró déédé lórí ntọ́mọ a kò ní táìmù púpọ̀ mọ́ ti ẹ̀ṣẹ́ kíní yóò mọ̀ túmọ̀ al-Qur'an kò ní táìmù púpọ̀ kíní ní tí al-Qur'an ń yóò lápá láàárọ̀ mọ́ فقد سبقتم سبقا بعيدا àwọn kan ti ṣíwájú yí níbi ọ̀rọ̀ ẹ̀sìn yìí sókè farabalẹ̀ ẹ̀dúró dédé ẹ̀lú òfin ẹ̀sìn wà ní akásùn yẹ̀mí ìlànà wọ́n ṣí máa là tẹ́ẹ̀bà dúró dédé tẹ́ẹ̀kàn lọ báyìí tẹ́ẹ̀ lọ báyìí mọ́pọ̀lọpọ̀ ṣe máa ṣe lónìí fọ̀kọ́ dọ̀lá tún dọ̀lá lẹ́mbàá ìdá ẹ̀sìn sọnù ní àná tó jìnnà ìfètèfè bẹ́ẹ̀ ni torí pé tí ọlọ́run bá subhanahu wa ta'ala tó jẹ́ ká mà oníkẹyìn tó bá jẹ́ múmìnì wa ma kana li mu'minin wala mu'minatin idha qada Allahu wa rasuluhu amran an yakuna lahumul khiyaratu min amrihim ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا ọlọ́mọ bá yanjú ọ̀rọ̀ kẹ́kẹ́ báyìí ní ṣeṣe ànábì gbé àlàyé wá látọ̀dọ̀ ọlọ́mọ pé báyìí ní ṣeṣe nǹkan sallallahu alaihi wasallam ẹ̀ka wá ní rárá o èyí tẹ́ sọ yẹn ó yàtọ̀ sí báwọn bàbá tí wá ṣe máa ṣe ó yàtọ̀ sí n tó ń ọpẹ́rẹ́tì láwùjọ títí wa ó tako constitution wa ọlọ́mọ subhanahu wa ta'ala ni kò tọ́pẹ́ ni tó pèrè mú mi ní kó jẹ́ pé àwọn statements báyìí ni ó mọ ọ́tà ẹni tó bá fi lè takò àṣẹ ọlọ́run ọba ó ti jìnà ní àánú tó ṣe kíní tó fojú hàn nísìn lágbájá àti sọ pé kò nǹkan tó mọ́ tó sí ni a bá wo èèyàn níta wò gbé sí ayé rẹ̀ tá pé kíní ó wà contrary sí àwọn ẹ̀kọ́ ó wà contrary sí àwọn ẹ̀kọ́ al ó wà contrary sí sunna nabuwa Muhammad sallallahu wa kéèfì okùn náà hàbà mustaqima bóra ìsọ pé lè dúró déédéé ẹni tó ṣe pé ìgbésí ayé rẹ̀ ó yàtọ̀ sí ẹ̀kọ́ Islam ó yàtọ̀ sí ẹ̀kọ́ Al-Qur'an ó yàtọ̀ sí àlàyé àníwá Muhammad sallam àwọn àti ẹ̀rọ mustaqim ẹni tí ó dúró déédéé ni ẹni tí ó dúró déédéé ni sọlọ bí a pé eléyìí nǹkan tó pàtàkì fún wa ni láti dúró déédéé lórí at-tawhid láti dúró déédéé lórí al-amal bi shari'ati al-islam ká dúró pẹ̀lú ṣeré ọlọ́wọ́n bá tọ́wọ́n bá fi ànábùwà muhammad sallallahu alayhi wa sallam tó fi lé lórí so eléyìí òun ni wọ́n ń pè ní kíni al-istiqama òun ń pè ní al-istiqama ní ṣókí àwọn samara àti ẹ̀ pọ̀ samara àti ẹ̀ láyé ń bí ó wà ọlọ́run bá ní wà lọ ìsàkámù àìlẹ́sọ̀rí kan hàn láàkìnáhùn máa àbúrádàkọ tán bá dúró déédéé lórí ti àfihàn Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run bá ní àbá fún wọn ní omi tí ó pọ̀ láti sojú ọ̀rọ̀ láti sẹ́mà àwọn orí owó ẹ̀mà jẹ ní ìjẹ rọrùn ìyẹn tí gbogbo wa dúró lórí ọ̀rọ̀ ọlọ́run ọba nǹkan rọrùn fún wa ṣùgbọ́n tó ṣẹlẹ̀ ní pé gbogbo wọn ò dúró lórí ọ̀rọ̀ lọ́wọ́ àwọn kan dúró àwọn kan ò dúró àwọn tó wá dúró yẹn ọlọ́run bá ti wá wò pé in tó wò ó ṣe òní pé ẹlòmí nu wọn òun ó fún wọn ní nǹkan láyé ń bí ẹlòmí ibẹ̀ ní òun ó ṣe kí ni òun ó sọ tiẹ̀ díjọ́ gbẹ̀ndì alkiyama bóun ṣe sọ bí wọ́n ṣe sọ tàwọn tó ń dúró lílé náà díjọ́ gbẹ̀ndì àgbọ̀tà àwọn ní òun ó fún wọn ṣùgbọ́n fún tó ń fún àwọn ẹ̀yẹ kò ṣe pé torí pé kí ni wọ́n dúró déédéé lórí ìfi fún wọn torí pé ọlọ́run ọba fún ẹlòmíì náà tó ṣe yí pé kò dúró déédéé ọlọ́run ọba sọ wọ́n láwọ́lá ayé kún náà nìyẹn sọ ummatan wahidatan laja'alna liman yakfur birrahmani li buyutin suqufan min fiddah ọlọ́run tí wọ́n ṣe pé ìran staircase ilé wọn gan-an yóò jẹ́ kí ni yóò jẹ́ ti good ṣùgbọ́n náà bò ṣe bẹ́ẹ̀ náà pé àwọn tí ó máa ráyé kójọ náà làwọn tán jẹ́ kéfèrí ọ̀nà ọba ṣe anikẹ́lò ní kójọ kéfèrí ni anikẹ́lò máa rí kójọ mùsùlùmí ni lẹ́nàbùwà Muhammad sallallahu alaihi wa sallam ti pín ní wàláwọ́ anna dúnìyà ta'adilu inda Allahi janaha ba'udah ma saqa minha káàfìrí máa pẹ̀kọ̀ mí akáàfìrí ṣẹ́gbọ̀tà máa yìí ó ti wá pé ayé owó ti yẹ yàmùyàmù níwájú ọlọ́wọ́n ọba máa pẹ̀kọ̀ mí akáàfìrí ọlọ́wọ́n ọba ò ní fún kèfèrí ní ṣàrbàtà máa omi kan kò ní rí mu ṣùgbọ́n ayé ni kò ní túmọ̀ ọlọ́wọ́n bá máa ń fún ayé man yuhibbu man la yuhibbu ẹni tó nífẹ̀ẹ́ àtẹni ò nífẹ̀ẹ́ ṣùgbọ́n nǹkan tí ò bá jẹ́ ní pé ká ní pé gbogbo wa tá ń bẹ lórí ayé àdúró déédé àbí gbogbo àwọn tá ń bẹ nílùú kan dúró déédé lápèjúwe nǹkan yóò bá rọrùn fún wa láàpẹ iná umman ládàpá so ìyẹn sọ fún wa àǹfààní sì kọ́ ọmọ kan ní pé a bá dúró déédé bákan náà lára àǹfààní sì kọ́ ọmọ òun ni pé bẹ́ẹ̀ bí òye ò tiẹ̀ lówó yóò ní ìfọ̀kànbalẹ̀ yóò ṣe kí yóò ní ìfọ̀kànbalẹ̀ ó ní ìfọ̀kànbalẹ̀ kan tó ṣe pẹ́ni tó bá ní ìsìnkọ́mọ̀ tó máa ń rí tẹni tí ò ní ìsìnkọ́mọ̀ nínú yẹn ìfọ̀kànbalẹ̀ yẹn ó lè lówó lọ́wọ́ ó lè ra mọ́tò ó lè kọ́lé jọ ṣùgbọ́n ẹ̀ rẹ̀ èèyàn tó ṣe pé ìsìnkọ́mọ̀ ń bẹ lára ẹ̀ tó bá rẹ́ni tó lówó tó ní mọ́tò tó ní gbogbo ẹ̀ nígbà tí yẹn kan wo àwòrán lásán ni kò múvu ẹ̀ kò ní múvu ẹ̀ alùmọ̀fọ́lútí ó sọ ìtàn kan ó ní bàbá kan ń bẹ ọmọ dẹ̀dẹ̀ jà yóò lọ sódò yóò lọ dẹ̀dẹ̀ jà ẹyọ kan tí ó jẹ lójúmọ́ tó bá ti dẹ̀dẹ̀ jà yẹn ó ti tán òun àti ẹ̀kọ́ wọ́n jọ ń dìskọ́sì yìí ẹni ẹ̀ ń sọ ń pakú gbogbo àwọn ilé ìkẹ́kọ̀ọ́ rẹ̀ ó lóun ò ka gbogbo àwọn ẹ̀kú tó wù tó bá ń wo tó àtúnkàn ń wo pépà àwòrán lásán gbogbo àwọn ilé ìgbà tó ń wo àwòrán kò ní influence nínú ìgbésí ayé òun ẹni tí máa ń bá dùn lára tí sì kọ́ máa ń bẹ lára ẹ̀ ẹ̀ẹ́rì pé tọ́lọ́run bá fún ní ọ̀rọ̀ yóò lò yóò fi ṣàánú àwọn èèyàn ṣùgbọ́n kò ṣe pé nǹkan tí ó wo kòkó mọ́ nìyẹn tí ó máa lé káàkiri ló jẹ́ pé àfá àkó náà ń wówó báwọn olówó ṣe ń wo owó àfá àyànṣe àfá kò ń ṣe kí ni kò ń ṣe àfá ní o túnmọ̀ sí pé tó bá wá tó bá wá yàn bí ọlá tó wó ṣe wá àwọn ànábì ọlọ́wọ́ bá mi ipe yóò nílò yóò lò yóò lò dáadáa ṣọ́ pé pé táàpọ̀ máa lé káàkiri náà ní ọ̀rọ̀ owó owó owó orí náà ṣáà ní ìyí ni ó kọ̀ lórí pé wọ́n ní kó wá ṣe lẹ́pṣọ̀n bí kan ni yóò máa charge exorbitantly nígbà tó ń ṣe bísínẹ́sì kò ń ṣe pé kò owó táàfi wọ mọ́tò táàfi repo sí mọ́tò kí dáwà lè máa continue ṣùgbọ́n bí ìgbà tó ṣe kó sọ di bísínẹ́sì ni ó jáde kéwúlẹ̀ yóò chájì àwọn èèyàn bí ìgbà tó ṣe pé kíni bí ìgbà téèyàn ń tepo ẹni ọlọ́wọ́n bò kì í ṣe gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹ gangan kọ́ ni tó jẹ́ kájẹ́ pọ́kẹ́tì wọn gangan ni kíni onìkan rí ọ̀nà ọlọ́wọ́n bá so ìfọkànbalẹ̀ yẹn yóò máa bẹ fún wọn ọlọ́wọ́n bá ní alladhina amanu wa lam yalbisu imanahum bizulmi ulaika لهم amnu wọn mọ̀ tẹ̀lé àwọn tó ń gbọ́ lọ́wọ́ bá gbọ́ tí wọ́n pa zulmu ẹbọ kankan pọ̀ mọ́ nǹkan tó ń ṣe ulaika lahumul amnu àwọn tí ìfọ̀kànbalẹ̀ ó mọ̀ rẹ̀ fún nìyẹn wọ́n mọ̀ tẹ̀lé àwọn tó mọ̀ nìyẹn fẹ́ ìfọ̀kànbalẹ̀ ọkàn yẹn nǹkan tó pàtàkì ni so ẹni tó ní ìsìnkọ́mọ̀ yóò rí gbogbo àwọn nǹkan wọ̀nyí ni kò ní jẹ́ nǹkan tí ó wọ lójú pé pé ìdààmú wa bá ìrònú wa bó dáró rárá so léyìn at least ẹni yóò mọ rí bí ò láwọn ìgbádùn yẹn yóò rí kíni yóò rí àwọn nǹkan yẹn ayé ọkàn yóò máa bẹ fún tí ó yọnu sí àwọn nǹkan yẹn so yẹn kan bu jíìpù ó ń gbogbo àwọn nǹkan ńláńláńláńlá ìyẹn kó rí gùn kò rẹ̀ lẹ́ni tó ń gun jíìpù yẹn gẹ́gẹ́ tó ṣe pé tó ń bá rí inú ń bàjẹ́ pa ẹ̀ kò múfù ẹ̀ ìmánì ìlú ṣiṣẹ́ ẹ̀ ìbẹ̀rẹ̀ tí wọ́n ti ń tí ojú sì kọ́ ọmọ pẹ̀lú gbogbo jíìpù tó ń gún àti gbogbo nǹkan ẹ̀yìn ẹ̀ gbọ́ pé kí ni ó lọ pokùnso torí pé nǹkan yẹn ni kò sọ́ọ̀bù pírọ́blẹ́mù ẹ̀ tábàlọ́wọ́ bíi tí ẹ̀wọ̀n ń pokùnso àti bí ẹgbẹ́ rẹ̀ tó pọ̀ jù sí wẹ́ẹ̀tì ni èmi tó pọ̀lọpọ̀ wọn máa ń sọ́ọ̀bù à ń lọ afẹ́ lọ amẹ́ríkà afẹ́ lọ bírítéènì eré táwọn èèyàn fi ń kọ́mítì sọ́ẹ̀lì ń bẹ̀ kó pọ̀ torí pé nígbà tí ò bá ti sí sí kọ́ mọ̀ the slightest provocation báyìí ìtòkù ni pé kówó kónkó lọ pokùnso kówó kónkó lọ para wọn torí pé kí ni kò sí mọ́nì kò sí sí kọ́ mọ̀ níbi àlámàrí rẹ̀ so ìyún ìkànnì yóò lọ́tọ̀ọ́ ọlọ́run bá subhanahu wa ta'ala ń sọ fún wa nínú suratu Fussilat ipe innal ladhina qalu rabbuna Allah àwọn tó sọ pé rabbuna Allah Allah lọ́ba tó dá wa òun lẹni tí àwọn ń sìn thumma istaqamu àwọn adúró déédéé ìyẹn lè sọ pé ọlọ́run là ń sìn adúró ti ọlọ́run ṣùgbọ́n ọ̀rọ̀ ẹnu ni nǹkan yìí ò ṣiṣẹ́ kò ṣe kí ni kò ṣiṣẹ́ ọ̀rọ̀ ẹnu lásán ni إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا àwọn mọ̀láìkò ma sọ̀kalẹ̀ bẹ́ni tó ń fún wọn ní ròdùn ní pé kí ni látàkàfù ẹ má bẹ̀rù ẹ má ti di ó ti dayọ̀ ẹ ò lówó nǹkan lé ẹ ò lélẹ̀ oúnjẹ ẹ̀ẹ̀mẹ́tajẹ lójúmọ́ àbóúnjẹ ẹ̀ka lóúnjẹ lójúmọ́ látàkà fún ló bẹ̀rù ọ̀rọ̀ ẹ ti dáyọ̀ tó ń dúró di ẹ̀ níwájú ọlọ́run ọba ojú eléyìí lọ dáadáa ló ń dúró di ẹwájú وأبشروا بالجنة التي كنتم توعدون أما دنو فلا الجنة تلوم أتي بروميسي إكو تبادو ديدي الجنة أما دنو بلويو أما فورهاي لكني ìfọ̀kànbalẹ̀ ẹ máa dùnra inú pẹ̀lú ẹ̀ nígbà tí ẹ̀ máa rántí pé jà ń jẹun láyé ń bí òun struggle òun méjì ẹ̀ bẹ́ẹ̀ lòun mú òfin ọlọ́wọ́ bá òun dúró tì í òun máa takásófin ọlọ́run ọba tó bá ń rí àwọn eléyìí yóò máa fi sí ọkàn rẹ̀ pé nǹkan yóò di lọ lásán tó lóun ṣe sincerely nítorí tọ́lọ́run ọlọ́run ọba tó lè ń ṣe nǹkan yìí sincerely nítorí tiẹ̀ yóò san wọlé san rẹ̀ wa abshiru bil jannati allati kuntum tu'adun nahnu awliya'ukum fil hayati dunya wa fil akhirati àwa ní ọ̀rẹ́ títí nígbà tẹ̀ ń tó bá tún jọ pé ní alkiyama náà wà màláíkà náà láti jẹ́ kí ni láti mọ ọjọ́ rẹ̀ yìí walakum fiha ma tashtahi anfusukum walakum fiha ma tad'un tó bá ti jọ pé ní alkiyama tó bá ń bẹ ní aljanna gbogbo tí ó bá wù yìí láti jẹ láti mú òun lẹ́ máa rí walakum fiha ma tad'un gbogbo tí ẹ bá ń kọlù fún tẹ́ ń pèpè fún òun lẹ́ máa rí nùsùlá ní gọfúrí rọ̀hìn eléyìí ni ó jẹ́ kí ni ó jẹ́ àyè sọ̀kalẹ̀ sí ìkẹ́ ìtọ́jú ẹni látọ̀dọ̀ ọlọ́run ọba tó jẹ́ gọfúrú ọba aláforíjì tó ṣe fáwọn kùjẹkùjẹ yín ó ṣàmójúkú ẹ̀ fún yín rọ̀hìn ọba aláàánú ọmọ oníkẹ́ tó tábà wọ àwọn àyàtà kàkalẹ̀ yìí náà ní sọ̀rọ̀ tó Fussilat ó ń sọ fún wa àǹfààní àti èso istiqama tó bá dúró déédéé kò ní lọ lásán owó jẹ èrè ìdúró déédéé rẹ èso ìdúró déédéé rẹ òwò kà o lè máa rí díẹ̀ díẹ̀ láyé ń bíbà yìí ṣùgbọ́n tó bá dúró gbé ní alikiyama èso yẹn èyàn ò rí lè kà ṣùgbọ́n gbọ̀rọ̀ àwọn èèyàn ní olè dúró déédéé láti lè fi rí àwọn èso yìí. ayé náà ni tó jẹ́ mablagu wa mablagu ilmi wa akbaru hammi wa ìta ń ayé ayé ayé náà ni ẹlòmí kò kírun kò gbàwẹ̀ kò ṣe anything nígbà tó ṣe pé òun ló dárẹ̀ sórí ayé nígbà tí ó máa bẹ̀rọ gbére torí pé kí ó ṣe ayé ní akbaru hammi yìí ilmi ayé ó jẹ́ kó tó ṣe pé tó ń ṣe pẹ̀lú alìkì àmọ́ kò kán ayé yìí náà ni ìyẹn náà yóò wà múmú láyà wọn jẹ́mà ọ̀rọ̀ ìsìnkọ́nà ó pàtàkì púpọ̀ ẹni wá fẹ́ ṣe ìsìnkọ́nà yóò máa mọ àwọn tí ó máa bá rìn ẹni tó ń wáyé àtẹni tó ń wáyé kìámà wọn àlejò wọn àlejò kíni wọn àlejò rẹ̀ torí pé ìtàn dojú kan ọ̀tọ̀ọ̀tọ̀ ni sọ́ni tó ń wá ayé òun ò ní kankan ṣe pẹ̀lú alkiyama ayé ló ń wá ṣùgbọ́n tó rọra múnú ayé nìyí nǹkan tí ó jẹ́ kí alkiyama rẹ̀ kórì achieve onílàáká ìnìyẹn òní ọ̀rọ̀ ìmáàmù Ṣáfi'í ìtàn máa ń sọ ni wípé inna lillahi ibadan futana haraku duniya aw talaku duniya wa khafu fitana ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ní àwọn ẹrú kan tó ṣe pé fúpọ̀ náà wọ́n gbọ́nú wọn gbọ́nta talaku duniya aw taraku duniya ayé wọn pa á ti sẹ́gbẹ̀ kan wa khafu fitana wọ́n bẹ̀rù fitina ayé wa khafu alfitana nadaru fiha falamma alimu annaha laysat bi hayyin wa qana wọ́n wo ayé ìgbà tán wá rí wípé kò ń ṣe bí kí ẹni tó ń ṣe ni ó máa bẹ́ńbẹ̀ lọ béèrè oníkì ja'aluha lujjatan wattakhadhu salihal a'mali fiha sufuna ọmọ ayé yẹn ìgbà tó fi gbé kò ń ṣe bí sẹ́yìn ó máa bẹ̀ lọ béèrè gbogbo ẹni tó ti wá ó ti lọ àwọn táǹjẹ́ mẹ́sìn náà àwọn ọmọ yọ̀sẹ̀ lẹ́yọkọ̀ kan ní jàálù alújẹ́tẹ̀n àwọn àríkẹ́ á igi odò lélẹ́ yìí ó adẹ̀gbọ̀nà sọdá tó di kejì jàálù alújẹ́tẹ̀n wà tẹ́kẹ́lú sọ́ọ́rí bí àwọn ẹrú ọlọ́run bá máa ṣe mú ayé nìyẹn ṣùgbọ́n àwọn tó ṣe pé ayé gangan ni mọ́bíláwò ilmi ti ti wọn ò ní akbaru hanni wọn ayé ni wọ́n ma wá àwọn ilẹ̀ ma sọ̀rọ̀ lọ́wọ́ bàbá ní afẹ́fẹ́ gbogbo yẹn lẹ̀ ẹ̀rẹ́ lómi náà tún náà pèrè láàfà yóò máa takò ọ̀rọ̀ lọ́wọ́ bá máa takò ọ̀rọ̀ anábọ̀wà Muhammad sallallahu alaihi nítorí ọ̀rọ̀ ayé yìí náà nítorí ọ̀rọ̀ ayé yìí náà bẹ́ẹ̀ ni Ọlọ́hun subhanahu ẹni tó ṣe pé kí ni ó kúrò níbi òfin ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ni ataynahu ayatina fansalaka minha ó kúrò níbi òfin ọlọ́wọ́n ọba kò lò òfin ọlọ́wọ́n ọba mọ́ fàgbà ó ṣaitan ṣaitan ṣe kí ni ó lè pàbá ó gbà mú bàtà pẹ́ẹ̀sì bá ti gbé ọ̀rọ̀ ọlọ́wọ́n dànù tó ń wo pé léyìn ó mú tó wo pé léyìn tá a bá ń sọ ọ́ àwọn kèfè ní ó mọ̀ fi wá ṣe ẹyẹ ni eléyìí tá bá sọ àbí tá bá ń lo àní ń lọ síwájú tó bá ti di pé àwọn nǹkan yẹn wá sọ́kàn rẹ̀ tó ń ṣe ṣètọ́n ti gbà mú ṣètọ́n ti ń tẹ̀lé fàgbà ò ṣètọ́n ṣètọ́n ṣe kí ni ó tẹ̀lé ó gbà mú ni fàkánà ní lọ́kàwí nípa òdẹni tó sọnù òdẹni tí ó sọnù ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ní afúnikí àyà tó tún pé ẹni àfáàní ẹni tán sọ pé ẹni ọlọ́ni ṣùgbọ́n yóò yí ní ayé àwọn ìrújú ayé àwọn in tó ń ṣẹlẹ̀ sáwọn kẹsẹ̀ rí nǹkan kamara wọn ó jẹ́ nǹkan tó ń wò òun náà lójú díẹ̀ díẹ̀ sáwọn pẹ́sọ̀ ìtọ́nù yìí gẹ́gẹ́ bí tánìsọ̀ láàbẹ́ sọ fún wa ó ní inna shaytana yajri min ibni adam majra dami bẹ́jẹ̀ wá ṣe ń fúlò lára tó ṣe pé sọ́mà lábì kan lára wá ń ṣẹ̀ yóò tún jáde ni bẹ́ẹ̀ ni sọ ìtọ́nù ṣe kí ló ń fúlò pẹ̀lẹ́jẹ̀ wa ẹ mọ̀ pé àwọn oúnjẹ tá a bá jẹ oúnjẹ náà yóò padà wọnú bloodstream náà ni tí ó mọ̀ fúlò pẹ̀lú ẹ̀jẹ̀ wa òun ló mọ̀ fi ṣàwọn ara wa láǹfààní bẹ́ẹ̀ ni ṣètọ́n náà ń fúlò nínú ẹ̀jẹ̀ wa ẹ̀ńtọ́lọ́ bá ṣàánú nìkan ni ò ní gbámú ṣẹ̀tọ́ ni wọ́n máa máa wọn whisperings àwọn òyíwò yìí yóò máa fún wa àfáà ní oúnjẹ àfáàrò kò ní túnmọ̀ lọ́dọ̀ ṣẹ̀tọ́n kò sẹ́ni tó ju whisperings ṣẹ̀tọ́n lọ quran yẹn fansọ́lá kamina fa àtúbáwò ṣẹ̀tọ́n ṣẹ̀tọ́n ṣe kí ó lé paba fàkánà nílẹ̀ ráwí ó pẹ̀lú ẹni ọlọ́run ọba subhanahu wa ta'ala sọ pé kí fọmọsálùwò kàmásálì kẹ́lbì àpèjúwe rẹ̀ jẹ́ àpèjúwe ajá ni ìtàhmìl alẹ́ ìyẹlẹ̀ ajá bò lè fẹ́ sọ̀rọ̀ rẹ̀ ni bò lájá yóò ṣe kí yẹlẹ̀ yóò mọ̀ mí ẹlẹ́ẹ̀lẹ́ náà ni wẹ̀ǹtẹ̀ tókù yẹlẹ̀ bò fàjálẹ̀ yóò mí ẹlẹ́ẹ̀lẹ́ náà ni so nígbà tí ìkanú àwọn afáwa tán fi gbólóhùn ajá tán fi ròyìn ọkùnrin agége wọn àmì ìfẹ́ máa ń gbárata táwọn èèyàn bí ti ẹ máa ń gbárata àání ni wọ́n ń gbárata fáfá àwọn ẹni gbọ́wọ́ tó pèrè lóní súnà olúbó náà ṣe mọ̀ pé lájá gbọ́dọ̀ lọ́wọ́ bó ṣe fi ẹni tó ṣe ìsìláàkù kúrò bí àyàtọ̀ lọ́wọ́ bá tí ó mọ̀ fi rí ajá àbáyá Kùránì nìkan ilé yìí ṣùgbọ́n jẹ́ mọ́ ẹ̀dẹ́ ká dúró déédéé àpá àtọmọ kéwù kò sẹ́ni tádàwọ̀ lè bá kò sẹ́ni tí ó lè kúrò lórí kiri àtọ̀ríkùn mustaqim wo àwọn tó ń bá rìn ó pàtàkì púpọ̀ tó àníyàn rẹ̀ ṣe ó pàtàkì púpọ̀ ìgbà ní ìyẹn lè máa wo pé ah mo ń sọ̀rọ̀ àwọn èèyàn gba tèmi ìfẹ́ kàmọ́ra wọn látàrẹ èyí ó kó sínú kí adamul ikhlas ṣèkọ́nù tẹ̀lé yẹn nìyẹn agbọ̀rọ̀ máa ṣe karawan gbogbo ọgbà pàtàkì àwọn tí wọ́n gbàtàn jẹ́ pẹ̀lú ṣaitan àwọn láàrin tán sọ̀sọ̀kúsọ̀ nísì kéèyàn mú òfin ọlọ́wọ́ bá kó lálà àti gbogbo ohun tí a ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ táwọn ẹni ìṣíwájú àwọn sàhábà tí àwọn tàbí ohun tí wọ́n dúlé lórí yóò dẹ̀ máa ń gbàdà lẹ́ọ̀kọ̀ kan rọ́júmù ẹ̀wọ̀n ni kò sínú ṣẹ̀rí ẹ̀sìn ẹ̀wọ̀n ló wà nù ipe kan sọ ẹni tó bá ṣe zìnà tó jáde lẹ́kọ̀ọ́ kan sọ lóko ìwọ̀n ló àkọ́kọ́ pé kò dá ẹ̀dẹ̀ rí di same person yìí nítorí pé báwọn èèyàn tí ọ̀ràn fi bẹ́ẹ̀ nílà aká ìsọ̀rọ̀ abẹ́lómi nílà aká ìsùnwọ́n torí pé kí ni ojú wọn ò tó nǹkan nítorí wọn aṣọ bí ẹni pé mú àtọ́ bí ẹni kó gbà á gbọ́ tíra tó gbàgbọ́ ni bá a ṣe mú àtọ́ nísìnyí àdìsí lórí rọ́jú mú pọ̀ nbẹ̀ jantirẹ̀ rẹ̀ tó sọ̀rọ̀ nípa ẹni tó wá ṣe dìnà tó jẹ́ adélébọ̀lì tí wọ́n ṣe kí ni ká sọ ló kópa ó ń bẹ nínú mọ́ àtọ́ náà ṣó gba mọ́ àtọ́ bá àbógbàgbọ́ ẹ̀rọ yìí ìtàn ìyẹn ò correct ok Bukhari ò correct ìtàn Bukhari Muslim ò correct Abu Dawud ò correct Tirmidhi ò correct the next question ni pé àfẹ́ náà bínú o ká ló ṣíwájú yìí tako àwọn àdìsí ẹ lọ wá ìtàn yẹn ẹ lè ju àwọn kan nú àwọn kàwárí jùlọ ó túmọ̀ sí pé àwọn tó jẹ́ àwọn sálàfù àwọn tàbí òpònú ni wọ́n àwọn tó ń gbà táwọn mọ́ Málíkì náà gbà lọ́wọ́ wọn táwọn náà túbọ̀ lọ́wọ́ mọ́ gbogbo òpònú ni wọ́n wọn mẹ̀sìn sọ àwọn ìran kàwárí ìpẹ́kàtakò kí ni ẹnìkan náà náà mọ̀ ń pa ìsìlámù lẹ́nu ẹ̀yìn tẹ́ jẹ́ liberals tẹ́ dé sìn ẹ̀yin lẹ́ ń pa ìsìlámù sọ a ní láti tún tíra wa kọ òkè ìsìn yìí tí àwọn sàhábà fi ṣẹ̀sìn yẹn táwọn tàbí wọ́n fi ṣẹ̀sìn yìí ò kọ̀rẹ́kì ẹwà ni ẹ wípé àwọn tán kọ àwọn kì í yẹn wọn kì í ṣe Lárúbáwá àwọn kan tán wọnú Islam wọn ń pa àwọn kan tí ó fẹ́ lọ àwọn ọba Umawiya àkíní kankan kìmọ́ra wọn jama táwọn tó wọn wájú ẹ tó máa ń fúlù ẹ dáadáa next question ṣe kán bèrè ẹ pé ṣé ẹ má bínú àbá ṣé Lárúbáwá lẹ́yìn ṣé Lárúbáwá ni ẹ̀yìn ẹmọ́ bínú àfá ṣé bàbá yín ní lárúbáwá ni bàbá bàbá yín lárúbáwá bàbá bàbá yín lárúbáwá tó bá ní kò ń ṣe lárúbáwá èyí tí wọ́n sọ yìí tó jẹ́ new thing yìí ta ló ṣíwájú ẹ̀ sọ àti sáwọn sẹ́ni mùsùlùmí ìṣáájú nìyí tọ́bá nàbí ṣe ìsìláàmù tọ́bá wọn sàábé ṣe ìsìláàmù kí lẹ́sìn táwọn ń ṣe bíkọ́sí lẹ́yìn tó ń sọ nísìn nǹkan tuntun ló ń sọ òun sọ bí ẹni pé olùfẹ́ máa dictate fún àwọn èèyàn orí títí ẹ ni wọ́n gbọ́dọ̀ gbà àwọn ìyẹn wọn gbọ́dọ̀ gbà ló torí pé kí ni wọn kì í ṣe lárúbáwá ṣe lárúbáwá ni wọ́n ni wọ́n náà kì í ṣe lárúbáwá káwọn àti sọ pé àmọ́ iye àwọn tó jẹ́ lárúbáwá nínú àwọn sọ́láṣí sọ rẹ̀ ṣé mọ́ Málìkì ọmọ ṣọmọ lọ́rin àbọ́mọ Ìbàdàn àbọ́mọ Kánò ọmọ Mádínà ni mọ́ Málìkì rahimahullahu ta'ala alimamu ṣàfihàn yìí ọmọ mọ́kà yìí náà tó tí Bukhari bá jẹ́ ọmọ ibi tó kìí ṣe ilẹ̀ lárúbáwá tó jẹ́ ọmọ Uzbekistan ni imamu Muslim ó jẹ́ ọmọ nizabu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn tó jẹ́ ọmọ lárúbáwá ń kọ́ àwọn eléyìí ò ṣe takò àwọn eléyìí àti bẹ́ẹ̀ lọ sọ àwọn kan wọ̀nyí àmì wípé ṣàìtàn ti gbẹ̀lì mímú gidigidi òní tààrin jù mo wọ́ṣì kí ni fídíò klipẹ̀ kékeré kan láàárọ̀ yìí ni ó tún mú ọ̀rọ̀ ọmọ ọba Saudi ó tún bẹ̀rẹ̀ sí ni máa twist nǹkan tí yẹn sọ ọ̀rọ̀ yẹn clear o ṣé àwa ni ọmọ ni ọmọ bá ń báwí ni ìbáwọn tán bá wọn dupò agbára

tí wọ́n ní ròrí bẹ́ẹ̀ nìyẹn tó ń lẹ́ra ọmọ súnà torí pé àwọn ìyàwó kàwọn kó ní súnà tí wọ́n ní sí géèmù tó ń plé ní pé ó ṣàṣọ mẹ́ni tí tó wá rí òní géèmù tó ń plé a ní láti farabalẹ̀ ká má bàtàn jẹ àwọn òbí wa ká ká mọ̀ pé ọkùnrin yìí ìrọ̀lú ń pa o a ní àwọn kìnnìkan àwọn protect Islam ní torí pé bí àwọn àfáà chọ́ọ̀chì mọ́ ṣe bá Christianity jẹ́ torí pé àwọn scientist wọ́n wá gbógun ti wọ́n àwọn ní torí náà ya ẹmọ ọbẹ̀ ní Vatican ẹmọ jáde mọ́ o ẹmọ dá sọ́rọ̀ ayé ọ̀rọ̀ ẹ̀sìn nìkẹ́ wọn sọ ẹmọ dá sọ́rọ̀ ayé wọn ìpérù nǹkan táwọn ń ṣe ń sin náà nìyẹn lórúkọ súnnà pé a ti ń sọ àwọn nǹkan tó tako sáyẹ́ǹsì àwọn àdífi Bukhari àdífi tó gbẹ́nu Bukhari tó ní òru mọ́ lọ ń ṣe kíni ó mọ́ lọ ń ṣe sùdádà ní ibi àlàárà ṣe ẹ̀kọ́ wa ló tako sáyẹ́ǹsì bẹ̀yẹn òru ṣe sùdádà ń bí àlàárà ṣe ìwọ́n ló kó sáyẹ́ǹsì jẹ́dé lẹ́rù yẹn àìdẹ̀ mọ́ dáadáa náà ni tó bá mọ́ dáadáa ó kó jẹ́dé lẹ́rù yẹn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo sọ láàárọ̀ yìí ọ̀rọ̀ yìí pé ilẹ̀ tá a wà ní sẹ́ńtà ayé ayé tá n sọ́n sí yunifásitì ilẹ̀ ní sẹ́ńtà rẹ̀ kò kí ń ṣe muhammadu bin abdullahi abi ló sọ bẹ́ẹ̀ kò dẹ̀ kí ń ṣe ibùdó ní àlùsọ kò kí ń ṣe ìmáàmù malik ló sọ bẹ́ẹ̀ ẹni tó sọ bẹ́ẹ̀ ẹni tẹ́lẹ̀ ya wèrè ń pa rẹ̀ tẹ́ máa ń tẹ̀lé tẹ́ gbà pé kí ni. Ah, àwọn ilé ìmọ̀ sọ̀rọ̀ ó náà ni Aristotle ló gbà the earth is the center of the universe ó gbà pé ilẹ̀ ó wà tátìkì ni oòrùn àtàwọn àràwọ̀ yòókù ni wọ́n ń ilẹ̀ Aristotle sọ ìgbà tí tó lẹ́ni tó òun náà tún fi nǹkan yẹn lẹ́lẹ́bù pé kí ni wọ́n padà ń pé kíní kan ní polemic system or polemic theory tó lẹ́nìyàn PTO òun ni ìbẹ̀rẹ̀ rẹ̀ ní polemi my ló parí ẹ̀ so ẹni yìí ti bá wò ó tánú ń pè ní tolemi Greek astronomer ni astronomer kò kí ń ṣe júrìsì náà pé kò ń ṣàfò ní fi o astronomer ni scientist ni òun ló sọ wípé kí ilẹ̀ ni center of the universe wọ́n dẹ̀ ń lò lọ bẹ́ẹ̀ títí tí tó sọ yẹn náà ni wọ́n gbà pé òun ni sáyẹ́ǹsì wọn sọ pé òun ni fíkì o wọn lóun làdíìsì o òun ni kí ni òun ni sáyẹ́ǹsì títí dìgbà tí Copernicus dé Copernicus ló wà tún wò ó fi tẹlifíṣkópù wo àwọn kankan ó fi àwọn mathematical kìíní kan ó ṣe é mọ́ra wọn ní òun rárá oòrùn ní center of the universe ilẹ̀ ń yí ráńdì oòrùn ni tani Copernicus astronomer scientist ta ló tako tẹlẹmì ṣé mọ́mú Bukhari ló tako Imam Shafi ló tako ẹni tó tako ní tí yẹn fi rinlẹ̀ tẹ́lẹ̀ scientist ẹgbẹ́ rẹ̀ astronomy ẹgbẹ́ rẹ̀ náà ló tako ipe oòrùn ní center of the universe o ilẹ̀ ló ń yí round oòrùn kò bá ní consider believe pé kí ni oòrùn òyì ìgbà tó yá tí àwọn àmì ìdè àwọn bíi Kepler àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tán dé là ń sọ pé kí ni oòrùn yí àwọn ilé ìtàkùn scientist náà gbogbo asúnmọ̀ gbogbo wọn ó túmọ̀ sí pé tábàbẹ̀ wo bọ́kùnrin ṣe ń sọ̀rọ̀ ní tó lẹ́ni ò kì í ṣe scientist Aristotle ò kì í ṣe scientist bẹ́ẹ̀ ni Copernicus kò ṣe scientist torí pé ó gbé gbági níbi àwọn kan ní ìlọ́dọ̀ wọn Galileo kò kì ṣe scientist torí pé òun náà gbé gbági níbi àwọn kan míì kódà einstein tí àwọn èèyàn máa ń kójẹ rọ́ọ̀ṣì rọ́ọ̀ṣì nínú physics ní ó láwọn kan ní tó sọ táwọn mí ń gbá dànù nísìn relativity theory ẹ̀ tó gbé kalẹ̀ amáyé professor sọ jáde tó nọ́ọ̀kì àwọn nǹkan mí ń bẹ́ ṣùgbọ́n nǹkan tí ẹni yóò mọ̀ ní wípé ìtò ò bá sọ bó bá ṣe ráwọn ìjọba tán support yẹ sí yóò tún sọ bí nǹkan yóò ṣe rí ilẹ̀ sí bí ìjọba ṣe support yẹ sí ẹlòmíì nísìnyí tó bá ń ṣe wá àti àbò sọ̀rọ̀ àwọn yóò fẹ́ gbọ́rọ̀ tiẹ̀ kò túmọ̀ sí pé táwọn èèyàn ń gbọ́rọ̀ rẹ̀ yẹn òun ló ní mọ̀jẹ́rì tí àwọn yóò fẹ́ gbọ́rọ̀ rẹ̀ lọ ó lè jẹ́ tó àwọn èèyàn gbọ́rọ̀ oníṣọkúsọ ni ẹ̀yin lè wọ àwọn kẹta sọ̀kalẹ̀ yìí ilẹ̀ yìí kò yí ilẹ̀ ní sẹ́tọ̀ ní universe ilẹ̀ ní òrùn ní sẹ́tọ̀ àwọn tọ́jọ́ fọlá àwọn scientist náà ni ó sẹ́yìn gbà tí èyí tó kú láìpẹ́ yìí Stephen Hawking tó máa tún dá sọ́rọ̀ yẹn ó ní gbogbo àwọn nǹkan wọ̀nyí náà ni ó qualify láti jẹ́ center torí pé gbogbo nǹkan tó wà ní space gbogbo ẹ̀ lórí tuntun wá wò ókè wo ni ká ní center mi ò yé pẹ̀lú àríbi kan ó ń yí eléyìí náà ń yí èyí náà ń yí gbogbo nǹkan ni ẹ̀ owó ní la lè pè ní center gbogbo ẹ̀ sáyẹ́ǹsì lòun náà ló ń sọ so nísìnyí wọ́n wá mú ti kàn bẹ́ẹ̀ ní àsìkò panikọ́s sọ ló mú ló wá ń fẹ̀ fún kìnní kan ẹ̀wọ̀n dẹ́jú ti Islam èyí tó ń sọ gan-an ẹnu àwọn tó ń sọ ẹnu wo kò lórí ẹ̀ kò lórí ẹ̀ bìsí sẹ́yìn wọn wá ponú àwọn àmọ́ sọ pé kẹrin tí mo fẹ́ kúlé lórí nìyẹn ọ̀pọ̀lọpọ̀ táwọn náà sọ àròsọ ló pọ̀ jù bẹ́ẹ̀ ìgbà tí sáà zawin tó wọ́ sùsù ní tó ní ọmọ ènìyàn àtàrà ìran ìnàkí láti jáde ó dẹ̀ sọ gbogbo ẹ̀ náà ó dàgbò padà síbi omi ok àmú ẹ̀bà látàmú ẹ̀bà ó dàgbà sókè ó dẹja àtẹja ó di kíni ẹyẹ ẹyẹ ó di ìnàkí ìnàkí ó dé yẹ ó di ìnàkí mélòó tán gbé sínú kéèjì nísìnyí lóye pé ó ti wá dín ẹ̀ láti gbà ẹ́ ọkùnrin ẹ̀kẹ́ jòkó sínú kó ronú ó dẹ̀ gbé kalẹ̀ ẹ̀yìn ọ̀rọ̀ náà dẹ̀ ṣe kíni ẹ kó jẹ rọ́ṣirọ́ṣì ìgbà tó sọ tó ṣe ara wọn tẹ́tẹ́ láwọn àfáà mi tán ni ah, ó ti wá wà ẹ̀sà bí scientifically ń sì pé ìran mi ènìyàn àtàrà ìnà kí láti wá o bó làjọ abẹ́ ṣe pẹ̀lú ayọ̀ ọlọ́run bá tó ní wà bá dá àkálùkọ́ lè sáà nìtì ọlọ́run ló bẹ̀rẹ̀ ẹ̀dọ́ mi látara ẹ̀yẹ̀pẹ̀ ẹ̀ á ní láti ṣe tàwíìlú ẹ̀ tí ó fi agree pẹ̀lú scientific facts scientific facts kọ́. ìgbà tó yàtọ̀ àwọn kan ọkọ̀ bòkì ní ìpele yìí hypothesis lásán ni ọ̀sọ̀ pé ìran ìnàkí lè mi ti wá wà tí yẹ́ ẹlẹ́jọ wá láti ìran ìnàkí ìkọ́nà ọmọ òyìnbó ọ̀nàyọ ń sọ̀rọ̀ bàbá wa sọ fún ọmọ wípé ancestor àwọn wípé àtàrà ape làwọn ti wá ó kọ ní Darwinism ọmọ yẹn wá rò ah, ọba òun sọ correct wá lọ báyà rẹ̀ yàrá ìmọ̀ tó ń fẹ́ Darwinist ni ẹni tó bìlíìfù nù sí ọ̀rẹ́ ọ̀fẹ́ evolution òun ò bìlíìfù tiẹ̀ wọ́n wá ní àwọn ìran bàbá ẹ̀ ní ìran ọ̀nà kí làwọn <laughs> àwa ìrìn èèyàn làwọn ti wá àwọn bàbá bàbá ti ti wá èèyàn ni wọ́n ṣùgbọ́n bàbá bàbá ti bàbá ẹ̀ ní ìnàkí ni wọ́n eléyìí tá a sọ ń sìn àmọye wọ́n sì ń kọ́ ọmọ ní skúfù theory of evolution níbo bí ilé àwọn ìlú ìbò yẹn tó o bá takò bígbà tó o takò ẹ̀sìn ni bí wàá ṣe wọ́n pé ẹ̀ka takò alukurani lẹ́lòmí ni wọ́n ṣe wò ó tó o bá takò sí ọ̀rọ̀ revolution ní àwọn àyè ní ilẹ̀ amẹ́ríkà ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n lè yọ̀yàn kúrò ń ṣe nítorí ẹ̀ ipò sọ pé o nígbàgbọ́ pé kí ni àtàrà àná kí ló ti wá sáyẹ́ǹsì ni yóò ná ṣé gbogbo àwọn nǹkan wọ̀nyí káwọn jẹ̀ fún wọn kó wọn rọ́gà lọ Stephen Hawking gbogbo wọn pàrọ̀ kí ló sọ Only philosophy is dead philosophy is dead ọ̀rọ̀ tẹ́bí ọ́kì ni pé science has come to replace philosophy ọ̀rọ̀ tẹ́bí ọ́kì ni so àwọn tó ń sọ yìí sàwọn tó máa ń takora àwọn tó máa lálàsí ara wọn pé tó sọ kò correct ó correct màá wá mú àwọn nùsùn ṣàríyà tábìtà màá máa yí i lọ́rùn láti lè fi agree pẹ̀lú àpọ̀núdé yẹn. ìlànà tí wọ́n rò kó ń tọ́ tó kó sí gbogbo aṣọ tó kó sí yìí àwọn náà ti wo orú nǹkan ẹ tẹ́lẹ̀ apàdà ń bẹ̀ ni pé ń ó ní títà mi tó ń sọ ipe the sun is immobile òun òyì ìpele ló ń pé ilẹ̀ ló ń yí òun òyì wá wò pé ah, eléyìí takò alukur'an wà tẹ̀lé ní ọdúnújọ yẹn ló lọ gbé pákó olóhùn afọmọra ní pé à ń takò tó jẹ́ kínní náà lẹ́tà mi náà padà á mọ̀ pé ìsímọ̀bàì tó sọ yẹn àṣé kò ń ṣe gbogbo sàyẹ́ntìsì náà ló gbà èyí tí Copernicus ti sọ láti fifteen kìíní kan àti fifteen kìíní kan fifteen kìíní kan nìyẹn àwọn míì ti yí padà kẹ́kọ̀ọ́ àti wá ó fi rin ilẹ̀ pé kí ni the sun is mobile ilẹ̀ náà ó ṣe kí ni ó ń yí ṣẹlẹ̀ ń yí ṣẹlẹ̀ ò yí wàlá ìtọ́sí ń fa láàrin ara wọn di sí ni ilẹ̀ tó yí láàrin ara wọn ṣùgbọ́n kò yẹ pé ni tí ó bá ṣe kí ni tí ìjọba bá fún support tán fún backing òun ni ọ̀rọ̀ rẹ̀ ó tàjù ni tí wọ́n tó pẹ́rẹ́ mùsùlùmí wà lálàsí ààrẹ ó máa ju kíní ó máa ṣe ìsìláàkù kúrò bí ẹ̀sìn kúrò bí àwọn nùsùn ṣàríyà nítorí nǹkan tí àwọn òpòrú kan sọ ìkanú àwọn ọmọ ń sọ fún yàn kan ó ní òun ẹ̀wọ̀n òfin ṣẹ́sìn òun òfẹ́ ṣe Islam òun fẹ́ ṣe nẹ́ẹ̀sìn òun fẹ́ ṣe kíní òun fẹ́ ní freedom abákan wá ń takò àfáyẹ̀yìn ó ṣe òrò kò ní freedom ó ní freedom ó ní freedom wọ́n ẹ̀pọ̀ ní freedom ni ìyá tó bí ẹ lọ́mọ ṣé wọ́n lo select ìyá ẹ̀ bàbẹ́ ẹ̀ ó fi yẹ lóyún ṣé ìwọ ló select bàbá yẹn àwọn méjì select ara wọn wọ́n dẹ̀ produce yẹn nìyí ó ti ń sì kò ń ṣe fídọ́ọ̀mù wọ́kọ́ ló ló fẹ́ wá ṣé ìwọ ló dára ẹni black ni àbí ìwọ ló dára ẹni white ó tún pé fídọ́ọ̀mù tó ń pariwo fídọ́ọ̀mù rọ ni lẹ́yìn tí wọ́n gbà kún tó bá gbéra ń sì máa ló fẹ́ lọ Amẹ́ríkà ṣé ó kàn lè lọ síbẹ̀ kó kàn wọ pléènì kó lè máa lọ àbó ní àwọn kankan tó fẹ́ tó gbọ́dọ̀ ṣe kó tó lè wọ inú pléyìn kò tó lè ṣe kí kò tó lè láǹsì amẹ́ríkà ó láwọn kankan tán gbọ́dọ̀ rí kó tó lè fún ẹ ní visa ó láwọn kankan tó ṣe kí tó gbọ́dọ̀ rí kó tó fún ẹ ní visa ó túmọ̀ sí pé ayé tó ń gbé ayé kí ni restriction ni kò sí freedom bó ṣe ọkàn ń pè é fún ẹ láti lè fi gò ẹ ní fẹ́ kó ní freedom yẹ kó kàn gbé bàjẹ́ kó dẹ̀ mọ́ lọ lù tó bá wù ẹ́ bọ́tọ̀ lè wọ̀lú anyhow ìlú anybody ni ò lè wọ̀ anyhow tó wáyé pé o ní freedom ni ó yá kó lè má ṣe tó wù ẹ́ náà nítorí owó rẹ̀ gbáyàn kan létí ní freedom wàá jẹ́ yálàyàyà sọ́sùn ọmọ fi freedom yẹn tẹ́ láti jù ẹ́ sínú páńpẹ́ titi wọn nítorí ọmọ múra nísìnyí ó ń borí ó wọ jáàbù bí ó tún lo nìkọ́ọ̀bù ìwọ́n tó pẹ́ ìmúra táwọn ìyàwó àrísọ lásán tán múra wọ́n tó pẹ́ rọ́jì mùdírù lè kéwú ó rẹ́ni tó gojú ó dẹ̀ ní kórìíra fún wà ní àbí ní ìjáàbù kò ń sọ̀rọ̀ èèyàn àní kò ń sọ̀rọ̀ ẹ sípẹ́ tó bá kí sọ̀rọ̀ èèyàn ṣé haramu ni at least ni oní kò ń sọ̀rọ̀ èèyàn ni wájàgbà tó wà mùbáhù ó wà pàmísírù sílẹ̀ kó mọ wọ́n náà kí ló ń takò fún ṣùgbọ́n àwa mọ̀ pé n tó ń ṣiṣẹ́ lọ́pọ̀lú ẹ òun ni táwọn èèyàn kan fọn fún ẹ nítorí kò sọ ló ń sọ wọ́n fẹ́ kó máa takò ni wọ́n náà dẹ̀ ń takò ọ̀rọ̀ pé kò ń sọ̀rọ̀ èèyàn kọ́ ló ń bá wọn fà ọ̀rọ̀ pé kán máa wọ̀ ọ́ ni bíyàwó tiẹ̀ ṣe ń múra báwọn àbúrò rẹ̀ ṣe ń múra ló fẹ́ kàn ṣe máa múra èèyàn dárú mọ̀ sí ìsìn ẹ̀ kó wá ló ṣẹlẹ̀ àní kò ń sọ̀rọ̀ èèyàn ẹ̀ ṣe wọ́n ní àràmù ni ṣe ló ní fírídọ́ọ̀mù láti dárú mọ̀ sí ó ní fírídọ́mù láti ṣe kíni láti wọ ṣòkòtò tó ń fò kí ló wá dójúlé yẹn fún sọ́gbà wọn kátikàtí tó kàn sọ fún ẹgbẹ́ tó mọ̀ pé kò ń sọ̀rọ̀ yẹn ní òòṣà takò ní ẹni yẹn free nísìnyí tó bá yẹ pé ní Amẹ́ríkà wọ́n pàpẹ́ tó bá fẹ́ wọ pátánì lójú títí lè wọ ẹni tó fẹ́ bojú àbẹ́ni tó ṣe pé ó fẹ́ kọ́bà rẹ̀ kí ló jẹ́ṣẹ́ títí ẹ̀ wọ́n gbàgbé ẹni wá fẹ́ ṣe tó fẹ́ ní girlfriend mẹ́ta mẹ́rin ó lè ní ẹni tó ń fẹ́ fẹ́ níyàwó méjì mẹ́ta mẹ́rin tí ó jẹ́ fún fi déwọ̀ tàfilẹ́yìn gbọ́dọ̀ fẹ́ ju ẹran kan lọ. gbogbo àwọn nǹkan wọ̀nyí ló yẹ ká understand wọ́n jà wá lógun wọ́n dẹ̀ ń lo ẹ̀yìn kan láti lè fi takò àwọn nǹkan tó rinlẹ̀. Ibn Rushdi philosopher ni bó jẹ́ philosopher tó ká bìdáyàtù mùsẹ́ẹ̀dì àti nìyàtù mùsẹ́ẹ̀dì ni ká kó wá òkú ṣó ń takò gbogbo àwọn fìkì ìyá àti tí wọ́n ń takò yìí owó takò bó tiẹ̀ ní pátipàti tiẹ̀ lọ́nà bomi ṣùgbọ́n àwọn fìkì ìyá àti tí wọ́n tún takò yìí ni kò takò obìnrin bojú ni obìnrin ṣe anírúgbọ̀n ní gbogbo nǹkan lóbìnrin lẹ̀ wọ́n wá dé nísìnyẹn wà táwọn yòókù rẹ̀ láwọn ilẹ̀ lárúbáwá ẹ̀ wá ń sọ kátikàti nìyí ẹlẹ́fẹ́ tún ẹlẹ́fẹ́ tún ẹ̀pì ṣe tẹ́rí pé àwọn táwọn ti ṣe àwọn kankan bọ̀ à ń kọ àwọn nǹkan tí àwọn èèyàn ń ṣe lárúbáwá ṣe lárúbáwá ni wọ́n ni wọ́n náà kì í ṣe lárúbáwá náà bàbá òde kì í ṣe lárúbáwá bàbá bàbá ò kì í ṣe lárúbáwá. ìtàn tó ń dá sí ìtàn ilẹ̀ Yorùbá tó ń dá sí ó ti ní sí ìyẹn gan ṣò pé kí ni gbogbo yín pátápátá ẹ̀ mọ̀ tán ara yín ó dúdú àtẹ́yìn sọ ìwọ láti kí ni láti Sudan ni àwọn adangawa àwọn kan ní rárá láti lúpẹ́ ló ti wá àwọn kan ní rárá láti Egypt ló ti wá àwọn kan ní rárá láti Mẹ́kà ni àwọn ará Egypt ò mẹni tí wọ́n ń pè lódùdúwà nù tán wọn bẹ́ẹ̀ làwọn ará Mẹ́kà ò mẹni tó ń pè lódùdúwà nínú tán wọn kò sẹ́ni tó ń jẹ́ lámúrúdú nínú tán wọn ará Mẹ́kà àwọn kan wọ́n sùsùn nínú yín àtàwọn tó kọ́ sínú tíra nù yín náà wọ́n ní kí ni àwọn Yorùbá àwọn yàrá ọ̀bù yàrá ọ̀bù yárọ̀bù kọ́ àti iraki náà ti wá ibẹ̀ náà ti wá fa yárọ̀bù gbogbo yín ẹjọ́ ń wá ìtara yìí ìbọn bẹ̀rẹ̀ sí kọ̀tàn yorùbá ó gbójúmọ́ gbogbo gbájúmọ́ ìtàn títí ẹ òun láwọn tí wọ́n ti kọ tírà kalẹ̀ tipẹ́tipẹ́ káwọn mùsùlùmí ìṣáájú lò ó ń ṣe lárúbáwá torí náà ìwọ tó wá jẹ́ lárúbáwá ń sìn ní ó máa takò wọ́n ìtọ́ ń lò náà nípa àwọn èèyàn understand àwọn nǹkan rẹ̀ yìí àwọn èèyàn tó jókòó wájú ẹ bá mọ ìtò ń sọ wọn á mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ń tó ń sọ ọkàn dá sí nǹkan tó ní mọ̀ nípa rẹ̀ nítorí etrẹ́dì tó ṣe kó ní fáwọn èèyàn kan ìtò ń bẹnu fámìlì yín lọ́rọ̀ ogun ẹ̀yànjú ẹ̀ láàrin ara yín nìyí má gbé ọ̀rọ̀ ìtókè àwọn kan gbé mílíọ̀nù kan wá gbé kalẹ̀ fún yín nìyí tó wá di nǹkan tí yóò máa tẹ́ lára ó máa fi máa sọ àwọn èèyàn nù bíbáyìí ṣé tó bá gbé owó yẹn wá nígbà tó gbé yẹn tó wá gbé kalẹ̀ fún ẹ bí àwọn ọgbọ̀n bá ti di wàhábì kan ni láwọn tó ń pè ní wàhábì yá ni kí ló dé tó fi ń bá wọn ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ àti pé wọ́n rẹ̀ kó ti lé wọn dànù ni ó ṣe pé ńgbà tí wà àti wọn tọrọ owó tó ṣe láàrin tí wọ́n gbé kalẹ̀ ìgbà ìlàkàyà ẹ̀ṣẹ̀ wá pé eléyìí kì í ṣe mẹ́tọ́ọ̀dì wa ṣùgbọ́n ọkùnrin yìí ní ìṣẹ́ni tí ò lójútì ó ló ń ṣe ọ̀gọ̀rọ̀ àwọn yọlẹrọ pé tó ń sọ tó jẹ òdodo ni ṣùgbọ́n wàá mọ̀ wípé n tó ṣe ó ní alìsílá nílẹ̀ dín ó ti yẹ kúrò bí ẹ̀sìn ni sọ àbá tó pé lájá ni wọ́n ṣe mistake wọ́n ṣe mistake ó ní ajá tó ń sọ olè lòun àwọn náà gbà pàjá lòun ó tún wá kọrin ní wípé ọ̀rọ̀ ó ṣe rìhásà kò ṣe rìhásà bó ló kọ ọkọ̀ kìíní orí wọn so tí o bá gbàpájá ni ẹ́ so tán wá fẹ́ ṣe olórí so ó túnmọ̀ sí pé wọ́n gan fún rẹ ní tó bá wù ó qualify fún ipò olórí tó wà ní orí tó kọ́ gangan yẹn wọ́n gangan fún rẹ ló bá wù ipe kan fihàn tí ó qualify kan gbé sí ipò rìásà àwa gan ẹnu wo àtìláà ní doubt wípé o qualify ní ipò tó wà yẹn ọláwọn kan dúpẹ́ kí wọ́n kí lọ́kàn pẹ̀lú mọ́ríkàzì ni ṣé òun nìkan nílé kí ó tó wà ní mọ́ríkàzì dádúró títí ẹ̀ àwọn ilé kó náà dádúró ṣé àwọn èèyàn tó tí àwọn èèyàn bá fẹ́ mọ súnà ṣé mọ́ríkàzì nìkan ni àwọn èèyàn ó ti mọ súnà yìí kí ni gbogbo population àwọn tó ń bẹnu mọ́ríkàzì ni in comparison to population àwọn tó ń bẹ lẹ́kọ̀ọ́ nìkan tó bá jẹ́ pé kí ọwọ́ tẹ markaz làwọn ẹ̀kọ́ mọ̀ mọ̀ wá ẹni tó sọ sip of tongue ló sọ sip of tongue ló gbé àwọn èèyàn pọ̀ nílùú èkó kọjá pé pé markaz ló mọ̀ jẹ́ tájẹ́tì wọn ó máa dùn rẹ̀ nú orí ni wọ́n ṣe kìíní kan bó o bá sọ kàtìkàtì àwọn èèyàn ó fún ẹ lẹ́sìn ẹ̀yìn kò sẹ́ni tó ṣe pé ipò bàbá ìyẹ̀kan ó lè máa dẹ́rù bèèyàn kan yìí قال الله سبحانه وتعالى كي أشان ṣàánú àkóṣe ẹni kọ̀kan وصلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك